ẹni yẹn lo ooru ten bags of cement ooru lérí ìwọ tó o sì ní kọ́bọ̀ ooru gan o ò lè gbé ẹyọ kan ṣùgbọ́n bẹ́ẹ̀ni ṣe lágbára tó ó ti dọ̀lẹ́ torí pé kò lò lọ ìwọ tó lágbára tó torí pé olówó tó fún ìwọ ti dà lágbára ó lágbára ó jẹ lówó ọmọ rẹ wá ń ṣe àṣeyẹ ó ní má dojú tì mí lọ́jọ́ nígbà àní ọ padà lọ́jọ́ kó bẹ́ẹ̀ ó rí i pé kí ló ṣe o ó padà bẹ́ẹ̀ náà ni ó lágbára ṣùgbọ́n ìlú lọ́hùn ó sọ ọ́ di kíni o ó sọ ọ́ dọ̀lẹ́ ìdí àwọn máa fi dọ̀lẹ́ ó pọ̀ èèyàn á ẹlòmíì ẹnu rẹ̀ tọrọ ìmọ̀ sọ̀rọ̀ gan ṣùgbọ́n tọrọ bá di bí ọ̀rọ̀ ìmọ̀ yóò dákẹ́nu ẹ̀ àwọn yóò ní o oh, sọ̀rọ̀ ni yóò ní òun ò lè sọ̀rọ̀ níbí torí pé ọjọ́ lẹ nípa nǹkan tó lè fi sọ̀rọ̀ yẹn so látara àdé eléyìí ẹni tí ọlọ́run bá wá fi àdánwò báyìí kàn tó sì jẹ́ mùsùlùmí báàbù yìí ó jẹ́ gẹ́gẹ́ bí báàbù tẹ́sílíà ìfi ìfún wọn ní ìfọ̀kànbalẹ̀ tẹ́sílíà torí pé gbogbo wa náà kọ́lá lò ó lọ́wọ́ so ìwọ tó bá wá wà ní nǹkan tó ń fẹ́ yẹn tí o ti tẹ̀ ọ́ lọ́wọ́ tó jọ̀lẹ látara nǹkan yẹn àwọn àhàdìsí tá a fẹ́ máa kà yìí ó ń fi ọ́ lọ́kàn balẹ̀ wípé kì í ṣe pọ́lọ́ ń gbàgbé rẹ̀ kì í ṣe pọ́lọ́ wọn fẹ́ràn rẹ̀ kì í ṣe pọ́lọ́ wọn bá fi tiẹ̀ ṣe àpínlẹ̀ ẹ wo Islam bó bá ṣe wípé àwọn míì ni ní tí wọ́n máa sọ fún ni wípé èṣù lọ́ba tiẹ̀ jẹ́ báwọn wọn ò ní èṣù ló ṣe ṣùgbọ́n Islam Islam yẹ kó yé wa fún ọ yẹ kó yé wa pé faminkun fakirun waminkun ghani ẹni tí ó ní ó wà ẹni tí ó kú díẹ̀ káàtó yóò wà ẹni tó fi ní zaka innama sadaqatu lil fuqara wal masakin tí ó bá sí masakin tí ó sì fuqara ọ̀rọ̀ zaka kò ní tuma ni ẹ̀ so tó bá wá rí bẹ́ẹ̀ tí èèyàn bá wá wà ní condition tí èsì pò tẹ́ ọ lọ́rùn bó o ti fẹ́ báàbù yìí ó ó pè ó pẹ̀tù sí ọ lẹ́mìí pé má bara jẹ́ má sì lérò wípé ọlọ́ngbàgbé ọmọnìyàn awọ ẹni táwọn jọjọ ṣèwé papọ̀ ó lè wo pò tó ń wà kó wo tiẹ̀ ẹlòmíà awọ ẹni táwọn jọ kẹ́kọ̀ọ́ papọ̀ yóò wo pò wà yóò wo tó ń wà ṣùgbọ́n nínú Islam bí yẹn bá gbọ́gbọ́ yé àwọn tá à ń kà yìí ó lè dára ẹ láàmú arábòtí wulẹ̀ ọmọ ó mọ̀ dúpẹ́ fọlọ́ ni. báàbù èyí tí a ti máa tẹ̀síwájú lẹ́ni pẹ̀lú ògo Ọlọ́run àdìsí eléyìí tí a ti tẹ̀síwájú onáni hadithi abu sa'id al-khudri radiyallahu anhu ani nabi sallallahu alayhi wa sallam qaal òjíṣẹ́ ọlọ́run tí kẹ́ àti gọ́lọ́run bá ń bẹ fún sọ báyìí pé ihtajjati lijannatu wannar iná àtàlìjánná wọ́n jọjọ́ ń fa nǹkan mọ́ra wọn lọ́wọ́ wọ́n jọjọ́ ń ṣe fanfa lérí kíni fàkọ́lá ti nà ànábì ní iná òun sọ wípé fíyà alìjàbàrúnà wàlìmùtàkàbìrún gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ajẹnípa àti gbogbo onígbèraga pátá inú mi ni wọ́n dé sí ìjọba ìjàlá kìyàmà wàkọ́lá tìlìjọ́nà àlùjánà náà ń fèsì òun náà ń sọ fún iná ìpè fìyà du'afa unnas wa masakinuhum inú tèmi àlùjánà gbogbo àwọn tí ayé fojú ẹni yẹpẹrẹ wò táyé ń wò gẹ́gẹ́ bí ẹni tí òrọ́wọ́ họrí wa masakinuhum àti àwọn aláìní àlùjánà ni èmi ni màá gbà wọn lálejò ọ̀dọ̀ mi ni wọ́n dé sí. faqadallahu baynahuma ọlọ́run wá parí ìjà láàrin àwọn méjèèjì innakil janna ọlọ́run ní dájúdájú rẹ àlìjánná yìí rahmati ìkẹ́ mi ni ọ́ torí ìkẹ́ ni mo fi dá ọ arhamu biki man asha ẹni tó bá ti wù mí tí mo gbèrò pé mo fẹ́ kẹ́ ó ní màá jọ wọnú ẹ̀ torí pé náà àlùjànnà ìkẹ́ni látòkè délẹ̀ ẹ rí i pé kọ́ídà kan bẹ nínú ìmọ̀ tayé wọ́n ní gbogbo nǹkan tó bá ti ní anything that has advantages has disadvantages lẹ́nu tìyín nìyẹn àlìjẹ́nà látòkè délẹ̀ ẹ́ mi gbọ́ kò ní kíni kò ní disadvantages kankan so kọ́ ìdá yẹn wọlé so tó o bá ti sọ wàá mọ̀ sí istis náà ilá àlìjẹ́nà so ó fi kún báyẹn ṣùgbọ́n àwọn tó ń kọ́ in economics àbáwọn tó ń kọ́ àwọn ò lè mọ̀ yẹn ìwọ ló ti mọ̀ yẹn lọ́kàn wípé hmm, àlìjẹ́nà o kò sí disadvantages kankan níbẹ̀ àǹfààní ni gbogbo ẹ̀ ẹ̀rín ni tí ò sẹ́kún mọ́ ìdùnnú ni tí ò sí bànújẹ́ mọ́ ìfọ̀kànbalẹ̀ ni tí ò sí fòró mọ́ gbogbo bí tá a rò pa àti ń rí fọ̀kànbalẹ̀ ìfòró ìpayà ó wà ń bẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí mo sọ wípé mo ti bẹ́ẹ̀ ni azimu pé mi ní máa gbọ́ kókó inú ìwé ìròyìn mọ́ torí pé psychological tí n bá ti gbọ́ tán màá wà disturbed psychologically lẹ́yìnjọ́ mẹ́ta yìí wọ́n láwọn kan ń travel bọ̀ láti bóyá Port Harcourt wọ́n ń lọ sẹ́kọ̀ọ́ àwọn kidnappers ọkọ̀ commercial bus fa wọ́n sì dá wọn lọ́nà bóyá káà ni wọ́n dá wọn lọ́nà wọ́n sì kidnap gbogbo wọn sẹ́wọ̀n kẹ́lẹ́ yàtọ̀ sí pé wọ́n lọ bá ń lé wọn àwọn tí ń travel fa wọ́n sì dá wọn dúró wọ́n dẹ̀ kidnap gbogbo wọn ọlọ́run lọ́mọ yìí tó ní kálukú wọn ti máa san nísìn tí wọ́n fi gba ẹ̀yàn wọn sẹ́wọ̀n pé ìyún ti rọrùn nísìn ẹnu ká lọ́ máa dúró sọ́nà highways ni kò sí pé mo wá ìwọ gan owó ni ọ́ jẹ́ pé wàá ẹ̀yìn kò sówó kankan lọ́wọ́ mi ọ̀ya ìwọ tí ò sówó lọ́wọ́ rẹ bọ́ báyìí àìsówó lọ́wọ́ rẹ gan ìwọ gangan owó jáde bẹ́ẹ̀ sì lọ sí ọlọ́pàá ọlọ́pàá ọmọ sọ pé ṣé wọ́n ti kọ́ọ̀lù pé wọn ò tí gbọ́ ẹ ṣe sùúrù wọn á pè yín àwọn tó bá ní wọ́n ti pè wọn èló ni wọ́n sọ pé kẹsàn twenty million ẹ máa negotiate ní tó ń ṣẹlẹ̀ nìyẹn kò sí wípé ẹ má wọrí àbá yín mú wọn kò sí yẹn bẹ́ẹ̀ o ẹ má làgídí o ẹ jọjọ mọ negotiate so wọ́n lè padà gba five million wọ́n lè padà gba two níjọ́ tí wọ́n bá sì gbowó náà kì í ṣe inú omi lẹ́ẹ̀tì lọ fún wa o dẹ̀ sojú sánmọ̀ o kódà checkpoint ọlọ́pàá gan lè má jìnnà sí ibi tí wọ́n ti wá gbowó yẹn lọ́wọ́ yín wọ́n sì fún yín léèyàn yín ọ̀dà o ìdùnnú wa dà mọ́ ṣe èèyàn máa gbọ́ yẹn lójoojúmọ́ lórí rẹ̀ inú èèyàn máa bàjẹ́ inú èèyàn ò ní dùn oríṣiríṣi àwọn ròyìn ìbànújẹ́ èyí ò gan kò jẹ́ mi ogun mọ́ nítorí ń gbọ́ ọ̀tọ̀ làwọn Biafra làwọn náà ń múra tiwọn ọ̀tọ̀ làwọn kan gbégbé sí ẹ̀ kí Buhari ó kú ọ̀tọ̀ làwọn tán fàdá nara wọn ní house ọ̀tọ̀ ẹ wá o subhanallah subhanallah ẹ wá o pé gbogbo àwọn tá kò ní kò ní ìdùnnú kankan ọ̀tọ̀ ni wípé kọ̀ńténà kan rí bọ́ látòrí tírélà kan gbogbo àwọn yẹn oore lórí ọkọ̀ kan gbogbo àwọn yẹn ló pa tó wà ń bẹ̀ ẹ lọ sàkéyì gbogbo kókó inú wo lè ń gbọ́ tẹ́ ẹ bá gbọ́rọ̀ ìdùnnú ń bẹ̀ bóyá bíi five percent ninety five percent tó kù ròyìn ìbànú tragedies ó ní so wákàtà intẹ́sì ìfojúrí náà ẹni rí dùnnú náà kàtẹ́ ń rí so kéèyàn á máa lò sẹ́mi báyìí kó ṣe tọ́lọ́hún ṣe é kórìí bú ayé àtọ̀run nù kọ́lọ́n kọ́ sọ wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá wọ àlìjẹ́nà hayatun la mauta fi kò sí kú mọ́ torí pé ntí tún máa pààyàn láyà náà ni pé tọ́lọ́ bá kó lè jọ olélè olélè ẹ̀ẹ̀kan tọ́ bá kàn ronú pé wọ́n á lágbájá jáde láyé o ọkàn tiẹ̀ náà sọ kì í pé a njọ́ kan náà ni wọ́n máa kírun sí wọn náà lábẹ́ ọkàn rẹ̀ náà sọ kì í kọ́dà gbàmí ẹ bá ń kóra yín kiri ẹ mọ̀ ẹ mọ̀ rò gbàmí ah ìkọ̀kan náà làwọn ọmọ kú báyìí torí pé àwọn tá a jọ bẹ̀rẹ̀ ewé ẹlòmíì ò sì máa ṣe ìwọ́n náà mọ̀ ronú kiri ẹ̀ tó bá ti rò yẹ ọkàn yóò tún sọ kì ṣùgbọ́n tó bá ti wà àlìjẹ́nnà la mauta fiha ọ̀rọ̀ ikú yẹn ò sí bẹ̀ mọ́ so ìdí yẹn tó fi jẹ́ wípé ó wọ̀ kéèyàn sacrifice gbọ́n tí yẹn bá lè sacrifice láyé yìí o lérí pé kọ́lọ́n kó sànú yẹn kó sì yàn àlìjẹ́nà kọ́dà bẹ́bí ni ó pààyàn téèyàn ó ṣe sùúrù bó sọ ọmọ lèyàn ò bí téèyàn ó ṣe sùúrù pé tí n bá bímọ láyé ó tẹ́ mi lọ́rùn ju kí n wọná kí n wá lọ ṣe ṣíríkù lọ bí mi bá lówó bí ẹgbẹ́ ó tẹ́ mi lọ́rùn ju kí n wá wọná lọ jọ́gbọ́jà kẹ́yàmọ́ kí n sì wà àlìjẹ́nà so tó bá ti lè mọ àlìjẹ́nà kẹgbẹ́ rahma ọlọ́run tí ò lákẹgbẹ́ ni èyí ó ṣe pẹ̀lẹ́ láyé èyàn ò ṣe sùúrù èyàn ò ní kánjú débi pé èyàn wà á lọ sẹ lọ́hùn èyàn ṣẹbọ pẹ̀lú ọlọ́hùn nítorí àlámọ̀rí ilé ayé ọlọ́hùn wá dájọ́ láàrin àwọn méjèèjì ó ní innakil jannatu pé dájúdájú rẹ àlìjánná rahmati ìkẹ́ mi ló wọ́ wà fún arhamu biki man asha gbogbo ẹnikẹ́ni tó bá wù mí tó wù mí ọlọ́run tí mo fẹ́ kí ṣe gbogbo yẹn àwọn tí mo bá fẹ́ màá fi ọ́ ṣe ààyè kẹ́ fún wọn. wà iná kí náírù àdáàbí ò àdìbò bí kì mẹ́ni àṣà sórí wọ ná ìyá mi ló jẹ́ mò máa fi ọ́ fìyà jẹ ẹnikẹ́ni tó bá wù mí ẹni tó bá ti wọ bẹ̀ kò sí dùnú kankan nù náà so ló fi jẹ́ pé disadvantages ń gbogbo ẹ̀ látòkè délẹ̀ kò sí advantage kankan níbẹ̀. wálìkìlẹ̀ èkú mọ aláìyàmílì ùhà ọlọ́run wa máa parí ìjà pé kò sí ẹ̀ ń jà á sí ẹ̀yin méjèèjì náà lẹ́ẹ̀kan tó ti yé kò sí à ń bára ẹni fà kankan ẹ sì sùúrù wálì kìlẹ̀kùmọ́ aláìyá ẹ ó dọ̀ràn èmi ọlọ́run ó ti di tẹ́bi iṣẹ́ tí mo ti parí lọ́dọ̀ tèmi ni iṣẹ́ mi ni pé màá jẹ́yìn méjèèjì òkun àlìjáná òkun ìnúnáná òkun abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó má ṣe wá lọ́mọ náà o kọ́lá wọn ṣe wá ní ọmọ àlìjáná èyí tá a fẹ́ lò ń bẹ̀ tó ní í ṣe pẹ̀lú báàbù yìí òun náà ni qalat an-nar fi hiya al-jabbaruna وقالت الجنة في ضعفاء الناس ومساكينهم هذا يبقى ọkàn wálé ayé òkọ́lé láyé olùọkọ̀ láyé kí ló wúlò òṣìṣọ́pọ̀ ńsìn lọ́hùn tẹ́ni yẹn bá ka hadithi ọkàn ló balẹ̀ pé alhamdulillah alijanna àwọn tí ó pọ̀ jù ń bẹ ẹ sì máa kíyèsí àwọn tí í ṣe tọ́lọ́run náà làwọn tí wọn ò ní púpọ̀ tí wọ́n rárá mọ níwọ̀ntúnwọ̀nsì a ní ṣètò ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ara wa jẹ́ multibillionaire a lè jókòó báyìí o kò tiẹ̀ lè sáyè níbo ni a lè ráyè so olóòfin jẹ́ kó anabi sallallahu alayhi wa sallam anabi ni kọ́ni aflaha min aslama wa ruzikọ kafafa wa kọ́ na'awulọ́hu bima ata ẹni yẹn ti ṣoríire min aslam ẹni tó bá jẹ́ mùsùlùmí wa ruzikọ kafafa tọ́lọ̀ ń ṣe ìjẹ ẹ̀mú ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì ó fẹ́ jẹ orí jẹ alhamdulilah ó fẹ́ ná orí jẹ níwọ̀nba alhamdulilah ó fẹ́ sùn orí bí sùn alhamdulilah wàrúzì kò káfàfà níwọ̀ntúnwọ̀nsì wàkọ̀ náà ahùlọ́ bí ma àtà ọlọ́run tún wáá fún ní tẹ́lọ́rùn lórí ìtọ́lọ̀ ń ṣe fún yẹn kò má nàga wo ẹnìkan pé ah tẹ bá gbọ́ yìí tóbi ṣe rè gbà kí lọ́ọ́ kàtí ẹ pẹ̀lú gbogbo yẹn ṣe ìwọ àti ẹ jẹ́ gẹ́gẹ́ bí ẹni ẹ yín ni ìyẹn ni ò sí mọ́ láwọn èèyàn fi kó gbogbo owó orílẹ̀-èdè náà kó lọ tán so kọ́lọ̀ ń ó ṣe jẹ́ ẹ̀mú èèyàn níwọ̀ntúnwọ̀nsì oore tó pọ̀ wọn bẹ̀rẹ̀ lẹ́ẹ̀fín máa ráwọn àáfàá kan máa ní padà hàn gbà wọn fẹ́ di multibillionaire <laughs> àwọn ò lé yẹn torí wípé ọlá ó níyọnu nínú ó sì ní dààmú àyàfẹ́ tọ́lọ́n bá sàánú tọ́lọ́n máa ma fẹ́ sàánú ẹ̀ ní ọlá yìí ó pọ̀ ni ó sì tún rí tọ́lọ́n ṣe. tó látara di eléyìí ìwọ tí o bá rí wípé o dọ́gba pẹ̀lú ẹgbẹ́ níbi àwọn nǹkan kan má jákàn má sì lérò pé ọlọ́run ọ̀bọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ bóyá lásìkò yẹn that moment yẹn ntí ó jòrè fún ọ ní condition tọ́lọ́run fi ọ sí yẹn lásìkò yẹn bẹ́ẹ̀ lọ́n rí pé tí ó ṣe ọ́ láǹfààní yẹn abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kọ́lọ́n bá kó kún wa lọ́wọ́ àdánwò tí ó ba ìgbàgbọ́ wa jẹ́ ọlọ́mọ tààrí ẹ̀ sí wa kọ́lọ́n kó mú wa dúró lórí déédé rawahu muslim hadith ń bẹ nu tíra fáwa muslim. wàhánà abi hurayrata radiyallahu anhu gbàwá mi láti ọ̀dọ̀ àfáwa abu hurayra kọ́lọ́n bá kó bá wa yọ́nú sí wọn an rasulillah sallallahu alayhi wa sallam qal anabtika galon bá ń bẹ fún sọ báyìí pé innahu laya ti rojulu innahu laya ti rojulu saminu lacimu yawma alqiyama la yazinu cinda allahi janaha bacuuda mutafakun calay anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi ni ẹ jókòó ara yín jẹ afọlẹ́ni kankan tọrọ wọ́n kàn sọ àrọ́júlù ń bẹ̀ yẹn wọ́n mú wá kúrìjà ẹ̀ makarajulu ghalib ó ní ó kó obìnrin náà sínú ọ wàá rẹ̀ pé èèyàn kan ó dé ó lè jọkùnrin ó lè jóbìnrin níjọba ìdàlù kìyàmà asẹ́mìn yóò sanra alaazim yóò ṣe bẹ́ǹkù ṣùgbọ́n yọ malkiya ń jọ gbé dalkiyama tí wọ́n bá wọn iṣẹ́ rẹ̀ táwọn òun náà la yazinu indala lọ́dọ̀ ọlọ́run kọ̀ wọ́n yànnà àbàrúdà kọ̀ wọ́n ìyẹ́ ẹ̀fọn báyìí lọ́dọ̀ ọlọ́run. ní wàá dé àwọn wòlíì dé àwọn ah, àwa dé ìtẹ̀bárọ́kọ bíi ogún ló tó lọ́dọ̀ tìyín nìyẹn la yazinu indalahi yànnà àbàrúdà ẹlòmíín sì ń bẹ tọ́wọ́ àgbo ẹ̀ pò ṣe mọ́ ẹ̀ kákún òun sì wà indallahi lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀ tààrọ̀ jahat kafatul mizanihi òṣùwọ̀n rẹ̀ ọ̀tẹ̀wọ̀n níwájú ọlọ́run subhanahu wa ṣùgbọ́n lójú ẹ̀yìn èèyàn ẹ̀ rò pé báyà kò wọ́sọ̀ ńlá kò nígbà kò láwo kò ní bẹ́ẹ̀ yóò wọ́n nìyẹn eléyìí ti di haram gbogbo okun ti yọ bàǹtù gbogbo ti tóbi ẹnu ọ̀nà fẹ́ gbà mọ́ àwa ni àá ó ti jọbẹ̀ hmm. àgbà tí ọ̀yọ́ ọkùn àwọn lóní gbogbo yẹn ò nítumọ̀ lọ́dọ̀ ọlọ́run wọ́n àti kún rẹ̀ yẹn nínú náà jahannam ni. Hmm. kọ́lọ́n kò sọ wọn bẹ̀ wọ́n sòyẹn túmọ̀ yìí pé iná ọ̀la àti rọ́jòló sẹ̀mínú làwọn yìí yawm al-qiyamah ẹni táwọn awò wípé èèyàn ńlá ẹni gbàǹbà ẹni tó bá dé okunjú okunu okun okunkun okun aya okun ẹ bẹ́ẹ̀ yìí lẹ́ sọ gbé yín his excellency kan lọ́dọ̀ tìyín nìyẹn tó bá dé ọgbẹ́jà al-qiyamah la yazinu inda Allahi janaha kò ní wọn ìyá ẹ̀fọn báyìí lọ́dọ̀ ọlọ́run jọ̀wọ́ yàrá kẹyàmọ́ sọyí dáhùn téèyàn bá gbọ́ gbogbo àwọn àdìsí ó gbìyànjú àárín rẹ sọ́lọ́ ndé ẹnìkan wá ṣe kíní kan wá sọ di bàbá ṣàfilẹ̀ ọlọ́run ló mọ̀ tó pamọ́ tiẹ̀ ló fèsì lọ́dọ̀ ọlọ́run sọkọlọ́ ndé wọn ní àbọ̀ dáadáa ẹ̀ rí i pé àdìsí tá a tún kà yìí náà tẹ́sílíà ló jẹ́ tẹ́sílíà òun ló jẹ́ ẹlòmíì yóò wo glass yóò wo mirror ah kíyàn náà tiẹ̀ wá yọ ọ̀kẹ́dá ah! lọ́hùn sádàá ah! kíyàn náà yọ ọ̀kẹ́ lágbájá kíyàn Allah ò nídìí ẹ lágbájá tó yọ ọ̀kẹ́ tó yọ ọkùn tó yọ ẹ̀yìn tó yọ àyà tó yọ ẹsẹ̀ tó yọ eh, ikùn kò láyà sínú indallahi jana aba'uda a sọ pé ẹni tó bá sanra gbogbo ẹni tó sanra lọ́hùn <laughs> torí pé kẹlẹ́mi má tún lọ gbọ́ yé yí pé tọ̀ ọlọ́mọ ẹ̀yìn tẹ̀ sanra o la kì í ṣe túmọ̀ ẹ̀nìyẹn o ṣùgbọ́n in táwọn èèyàn mizanu tafadul lọ́dọ̀ tiwa ẹ́ tá a fi ń wọn èèyàn sótìyé tá a fi ń sọ pé ah èèyàn ńlá lẹ́nu yìí òun ni bó bá ṣe rí lójú mazhar ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ni ó lè má wọn kankan níwájú ọlọ́run tó yẹ pé ẹni tẹ́ ẹ kàn wò tẹ́ ẹ tasọ́ ẹ tẹ́ ẹ rò mo ń sọ fẹ́ nìkan jọ kan mo ní ẹni yẹn ń sọ̀rọ̀ ọ wá ní mi àbá já àfa àtọ́lọ́ ń gbà fún tán tó di agbo agbo dàrú ká máa gbé débẹ̀ máa ní kò mẹ́n ní òtúmọ̀ pọ́lọ́ ń gbà fún mo ní ká ní àwọn Imam Bukhari ká ní asuru wọn la wà láyé ni wèrè lápè wọn torí pé Bukhari rẹ ń sọ yìí Bukhari ń dì í ń dì í kiri ni wèrè làwọn ọmọ pọ̀ torí pé àwọn aṣọ tí wọ́n mọ̀ wọ́n gbà yẹn kì í ṣe pé pàápàá jùlọ imam ahmed bin hanbal al-imam ahmed bin hanbal rahimahullah rahmatan wasa kana za'idan wara'a imam ahmed bin hanbal rahimahullah àwọn ẹgbẹ́ rẹ̀ iftakọduhu wọn ò rí nílé kéwú àfa wa ni ẹ wá wá lọlé àárẹ gbà tí wọ́n délé wọ́n wá kanlẹ̀kùn imam ahmed bin hanbal ó wá ń fún wọn lẹ́sìn inú lé pé mo wà ń lé gbà kí ló dé àárẹ ọ ni ó ní aṣọ tí mo ní mo ní kọmíìs mo dẹ̀ ní izar tí n bá ti lo izar yẹn màá bọ́ kọmíìs màá fọ̀ màá sa tó bá ti gbẹ màá wọ kọmíìs màá fọ ìzáàrù pé mo bá sá kọmíìs wọn bá jí lọ mi ṣe lérò sọ má di kí n máa káàkiri pé n tó jẹ́ kí n dúró nù o mi ò lè jáde wọ́n tẹ́ pé yẹn ni àwọn òfin ọ̀la sọ onílà ẹ ká dáwó fún ọ ká onílà kí á ní ká ṣe ó ní mo máa ń kọ nǹkan mo mọ nǹkan kọ dáadáa warrock ó ní tẹ́ ẹ bá ní tíra nígbà yẹn kò sí bígbà bíi photocopy tọ́ ọ bá ní kan ó lè jẹ́ pé gbogbo òlu tíra kan náà ni ó wà gbogbo ẹni tó bá ti wá fẹ́ rà ẹni yẹn ó ra pépà ni àwọn tó máa bá àyàn kọ nǹkan wọn ó ti jókòó síwájú mọ́kítábà ó lè mú lọ wọ́n bọ̀ kọ́ wọ́n lè ní wàá gbà lẹ́yìn oṣù kan wọ́n kọ gbogbo ẹ̀ ní hàtò dáa Imam Ahmad bin Hanbal imam ṣiṣẹ́ yẹn tẹ bá ríṣẹ́ yẹn gbé wá tí n bá kọ́ owó tí mo bá gbà lérí ẹ̀ máa fún yín ẹ lọ́ọ́ bá mi fún ẹ má fún mi lásán mi mọ bó yẹn ṣe jẹ́ ẹ jẹ́ n ṣiṣẹ́ mi kí n fún yín lówó ọ̀ǹtì ìgbà tán ṣe nǹkan yẹn Imam Ahmad bin Hanbal owó tó wá rí náà lọ́ọ́ bá fi ra aṣọ ló tó jáde bọ́ta jama tẹ pé sin ni wèrè lápè tó wá kàdà so látara àdéhìlè kọ́lọ̀ wọlá tó bẹ̀rẹ̀ kí kọ́lọ̀ kí kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa àbí àáfàá tí wọ́n invite sí program gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó nkankan náà wà ń bẹ̀ àáfàá èdè ni wọ́n sàn retí àáfàá ìgbà táàfà òde ọ̀kadà ló gbé owójú àgbo àwọn yẹn tó ń parí pé àáfàá ti jẹ pé ẹjọ mo fẹ́ fún ní sẹ́ńjì náà bọ́ <laughs> àáfàá tó di bíi ìṣẹ́jú márùn-ún márùn-ún wọ́n sì yanjú ọ̀rọ̀ sẹ́ńjì táàfà fẹ́ gbà wọn ni ah so gbàtà àfa àwùjọ àwọn yẹn ah, wọn ni ni wọn ń bọ àwọn náà ni wọn dé yìí ah, ẹlòmíì lè má lè sìn sí mọ ẹjọ èmi ń lọ ẹlòmíì sì ń bẹ tó yẹ wípé òun gé ètí e ìdè ọkọ̀ bíi márùn ti wọlé náà tọ́ba wa dé kò ní yọ wá gbé ọkọ̀ wọ ọjọ́ kọ̀ wá ní sọ̀kalẹ̀ gbogbo àwọn wà lọ síbi ẹnu máa wọ́n máa falẹ̀ kún subhanallah nasalaam salama tó wele yìí dẹ́yìn bá ka eléyìí àwọn nǹkan yìí máa kàwánà ṣàkṣiyẹ̀yàn yóò sì kàwánà nàfṣiyẹ̀yàn wíjàtú nàvọ́rù yẹ̀yàn fi falsafatil hayat bẹ́ẹ̀ yóò sì máa think yóò yàtọ̀ sí gbìyànjú sí ronú bẹ́ẹ̀ yóò sì máa wo philosophy of life bẹ́ẹ̀ yóò sì máa wo ń tẹ̀yàn yóò yàtọ̀ sí gbogbo àwọn yẹn sọtẹ́yìn bá ka àwọn ọ̀rọ̀ yìí téèyàn bá gbọ́ yí pé ẹni táwa kàkún bàbàrà yìí ó lè má bàbàrà wájú ọlọ́run kémi òwú ẹ̀ka bíìsì bí mo ti fẹ́ bàbàrà wájú ọlọ́run tó pàtàkì tọ́kẹ̀ mi nu ṣùgbọ́n pé ẹnìkan òun ló mọ ọlọ́run ló mọ tó pamọ́ ṣùgbọ́n bóun ni wọ́n ṣe fẹ́ jẹ́ pàtàkì lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló ṣe pàtàkì o kọ́lọ́n kó ṣàánú wa. وعنه أي وعن أبي هريرة رضي الله عنه أن امرأة سوداء أن امرأة سوداء لا تقول سوداء هذا ممنوع من الصرف كانت تقم المسجد أو شابا ففقدها رسول الله صلى الله عليه وسلم فسأل عنها أو عنه فقالوا مات قال أفلا كنتم آذنتموني فكأن أم صغر أمرأة أو أمره fakọ́ọ̀lù tùlùmí alẹ́ àkọ́bìrì yìí fadàlúhu fasọ́là alẹ́ yìí àfúnmakọ́ọ̀lù inna hadi ilkubura mamlu'atun zulmatan ala ahliha wa inna allaha ta'ala yunawiru ala'un bisolati alayhim muttafaqun alayhi nínú ẹgbàá wa míì láti ọ̀dọ̀ àfọwọ́ Abu Hurairah radiyallahu anhu a ní arábìnrin kan Sauda tíláwá bá sọ pé imra'atun sawda ìtumọ̀ ẹ̀ ni wípé obìnrin aláwọ̀ dúdú àtijọ́ tó ti pẹ́ ní lárúbáwá ti máa ń fi ojú ìyẹpẹrẹ wọn a máa ṣàfihàn sí káwọ̀ dúdú wọn a máa ṣàfihàn sí ṣùgbọ́n wà tí Islam dé Islam fẹ́ jó yé wọn wípé kò síyàtọ̀ láàrin dúdú àti kíni o àti funfun ìbẹ̀rù ọlọ́run òun ló ṣe pàtàkì lànàbì fi yẹn Bilal ipò tó ga òun lànàbì fún Bilal kó mọ̀ pẹ̀rù lóbi jẹ́ pé ìgbà tí anabi sallallahu alayhi wa sallam jáde láyé Bilal ò pẹ̀rù mọ́ àwọn sọ̀hábà wa nígbà àkílódé alábì ló lọ irun pípé ò ṣe kínní Bilal nílà wọ́n sá mú Bilal lágírí ní ọkọ̀ kó Bilal ló pẹ̀rù báyìí wọ́n fẹ́ẹ́ lè mọ́ kírun yẹn níjọ́ náà kí ló ṣẹlẹ̀ àwọn èèyàn ń sun ẹkún ni torí pé wọ́n rántí bí ṣe ń pèrún yẹn wọ́n rántí anabi sallallahu alayhi wa sallam gbogbo sàábà inú ma yára sí wọn ó ní tí mi fi pèrún yẹn gbogbo àwọn sàábà bú sẹ́kún ni wọ́n bẹ̀rẹ̀ sí ń hu wọ́n fẹ́ẹ́ lè mọ́ kírun yẹn níjọ́ náà so látara adìyẹlẹ Bilal habashi dúdú ni so lójú ayé anabi sallallahu alayhi wa sallam anabi ò fi ẹ̀yà mẹ́yà kò fi kọ́ wa ṣùgbọ́n jẹ́sẹ̀ sí àwọn alárúbáwá tábà ní imra'atun sauda that is obìnrin táwọn èèyàn ò tiẹ̀ lè kà kún lápòjúwe níbí kan lágàtú léèyàn ẹ máa aga ọkùnrin agatu wọ agatu ẹ tó ẹ má ti fẹnu sọ́bà ọ̀hún ṣé àgàtú ṣé kìí ṣe èèyàn ní ṣùgbọ́n wọ́n ti láwọn nǹkan kan tán ṣàfi gbogbo kìí ṣe pé lábá nìkan náà gbogbo èèyàn ló ní ṣó ti yé gbogbo èèyàn là ní ṣùgbọ́n Islam ó kì wá nílọ inna akramakum indallahi atqakum so obìnrin yìí èèyàn dúdú ni kanat takumul masjida ó jẹ́ ẹni tí ó máa ń tún masalasi ṣe ní máa gbálẹ̀ mọ́sálásí torí pé n ta ń pè ní alukumama alukumama òun náà ni àwọn nǹkan tá a lò mọ́ tọ́dọ̀ ti ilẹ̀ gbogbo jàlábíà gùmọ́mọ́ gùmọ́mọ́ kùmọ́mọ́ ni sóti yé kù alukumama òun ni ìwé ẹ̀dá kan ẹ bá ara gùmọ́mọ́ bọ̀ gùmọ́mọ́ kọ alukumama tù ìdọ̀tí. òun ni mo láǹfààní lọ́dún kan ní umrah ẹgbẹ́ hòtẹ́ẹ̀lì tá a wà wọ́n wá ń wú àwọn àwọn ilé kan wọ́n bá wọn fẹ́ túnbẹ̀ kọ́ mọ̀sá wọlé yẹn jọ síbẹ̀ àwọn èèyàn wá lọ irú àwọn irin táwọn tó máa ṣàlù yẹn tó máa fi wúlẹ̀ wọn wọ́n wá ń fi lọ ń wú ilé yẹn gbọ́ àwọn aṣọ jàlábí àkọ́kọ́ tó wà ń bẹ̀ wọ́n wá ń gbọ́n wọ́n ń wu wọ́n ń wu dẹ́mu náà ah subhanallah ṣé ní táwọn yẹn mọ́ wọ́n wàá dì í lẹ́gbẹ̀ẹ́ títí ẹ̀rí tí ó pọ̀ gan tí wọ́n dì í dì í dìjọ́ dìjọ́ dìjọ́ dìjọ́ dìjọ́ àwọn tí ó fọ̀ ọ́ ṣẹ̀ṣẹ̀ wàá kó wọ́n wàá fọ̀ wọ́n fi starch sí so ló fi máa rí tí máa rùn so tó máa fi starch sí tán wá ti wá dì í yóò ti rún so ó ní ayé tó sọ di aṣọ bíi ọlọ́mọ pé tí a níyà nàìjíríà àlòkù ọkọ̀ abẹ́mọ àlòkù kọ́mú hmm? kọ́lọ́n ó sànú bóyá dẹ́tẹ̀ òun ló lòókù kò sí tí ò sí tó ẹ̀ kò sí kò sí kọ́lọ́n àti lórí pátá tòkúnbẹ̀ àwọn èèyàn lọ nǹkan ṣe wá ní nàìjíríà nǹkan ṣe wá wọ́n sì tún fi tó pọ̀ ṣe wá ìgbà táwọn wà ní kékeré àwọn ẹ̀gbọ́n wa tán bá ra ọkọ̀ tí ẹ ni rọ́bà yẹn máa ń wà lára rẹ̀ tuntun ìgbà táwọn àwọn ẹ̀gbọ́n tán bá tún kọ́ ra mọ́tò àwọn aláàlọ́ máa ya rọ́bà bisíìtì yẹn tuntun òun so mi ìwà rí mọ́tò tuntun mọ́ mi ìṣeré mi ò rí mọ́ àfi tó bá lọ ájà bí múra tó bá fẹ́ wọ táksì ọ wà tún rọra lára síìtì wọn ni pé ah! owó ọkọ òkú àtijọ́ nǹkan ṣe wa o wọ́n fi tó pọ̀ ìròrí ìwọ ò wá bá gbà mú mọ́ so àwa ń ronú backwardly. Hmm? ló fi jẹ́ pé gbogbo àwọn tó ń wà nídìí bórílẹ̀‐èdè nàìjíríà ṣe rí ọlọ́run ó bẹ̀ wọ́n lérè torí pé ọmọ olóúnjẹ tẹ́bi ń pani wá alóúnjẹ nàìjíríà ti ìtọ́lọ̀ ń ṣe fún wa tán bá ní nàìjíríà ń ṣe ọkọ̀ àti tó bẹ́ẹ̀ ṣé irin láàánú ni àbí kí ni ẹ lọ wọ àjàkúta gbogbo ẹ bàjẹ́ síbẹ̀ ó wà ń bẹ̀ stay rolling lóṣogbo àwọn àjàkùnrin tán hà nísìn ni wọ́n lọ ń yọ ń bẹ̀ nísìn tó kọ́ lọ́wọ́ látòbí rẹ̀ kó ṣàánú wa síbẹ̀síbẹ̀ náà làwọn èèyàn tó ń gbégbèsè kí Buhari ó tún kú kò tiẹ̀ kú ẹni tí ń tún jẹ́ ká mọ̀ pé àwọn yìí ti jẹ wárun wọ́n tún gbégbèsè pé kó resign kó tiẹ̀ kú kò lè pẹ́ kú abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala ọlọ́run kó bá lọ́rẹ̀ mẹ́ ọlọ́run kó bá fún lálàáfíà gbogbo àwọn tí wọ́n ń dúndú okó kú ọlọ́run kó fi jù wọ́n lọ kó jẹ́ kó borí wọn kọ́lọ́run kó sì kún lọ́wọ́ kó sì fún níṣẹ́ rẹ̀ ṣe kó bá torílẹ̀-èdè yìí ṣe bí nàìjíríà bá dáa á gbádùn pa orílẹ̀-èdè kò sí ní ta fẹ́ gbádùn kan mọ́kàn máa wo gbogbo àwọn náà kò sí pé gbogbo ojú lórí horohoro yìí kò sí pé kíni ẹ̀yin ẹ wo oúnjẹ tá à ń jẹ ẹ wo starch náà ní gbogbo ẹ̀ hmm? ẹni tó bá tún jẹ rẹ́ẹ̀sì gbádùn hmm? starch náà ní ọjẹba ọjẹ fùfú ọjà àmàlà ìyẹn ni mo jẹ gbogbo ẹ̀ náà starch náà gbogbo ẹ̀ àwọn èèyàn wá ní diabetes anyan n'i diabetes sẹ́yìn tó bá ti ń kọjá forty five kọ́ máa sọ́ra lóko hmm? forty five ya máa check kọ́ máa sọ́ra oúnjẹ wo là ń jẹ àwọn kan tó láwọn èèyàn jẹ wà oúnjẹ eré tó tún kù náà nù ó ní ọ̀jẹ̀ wà mọ́ à kí ló tún kù mọ́ sẹ́yìn á sara lóore èso bá fi ọsàn ó tún nígbà tẹ ẹ tún lè rí pineapple ó tún nígbà tẹ ẹ lè rí apu kúlò kí lọ bá débi apu ọbẹ̀ kọjá ayò rẹ nu wọ́n ó tún fi expiring date sára apu ní Saudi tá a bá ti lè wò wọ́n lẹ̀ kínní kan máa ní wọ́n ó da gbogbo ẹ̀ dànù ṣọ́ọ̀bù yẹn ni bó ti expire. Hmm? expiry date báyọ̀ náà ń kó wá síbi ìta àrà tọ́lọ́hún gbádùn. ọlọ́run kọ́ wọlé àtọ́bẹ̀ kó sànù wa o so àárín nǹkan gidi jẹ bẹ́ẹ̀ bá sì rí nǹkan gidi jẹ ọpọlọ gan o yóò ṣiṣẹ́ dáadáa yóò ṣáp hmm? tọ́ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àdúpẹ́ hmm. lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run kọ́ wọlé àtọ́bẹ̀ rẹ̀ kí ó má pè tiwa níyàwó. kó bá a tún orílẹ̀-èdè gbogbo ẹni tó yẹ kó lọ nílẹ̀ gbogbo àwọn blabisi báyìí wọ́n bá bọ́ bí ọ mọ̀ pé àwọ̀ rẹ gangan kọ́ <laughs> so n ti nàìjíríà sọ dànù bọ́ ọ bá bọ́ sáàyè kan ní àní dọ̀ mọ̀mọ́ ní ìsìn ẹ bá rẹ́nìkan ẹ lọ sàwọ́dí tó bá ti ẹ bá rí ẹ bá yàtọ̀ nígbà bá tún fi lo bí oṣù kan lé ní ìsìn fún omi ẹ̀kẹ́ òsì ti ṣe bákan láìláìláìlá ṣe wá kàdà ẹlòmíì ń bẹ kì í ṣe rárá lọ́lọ́ ń nira àìrò oúnjẹ gidi jẹ níbí lọ́sọ̀dù rárá ló ti yé ìwọ́ba ni pété bọ́lọ̀ ń ṣe dà náà nù ọlọ́wọ́ dà ní rárá àìrò oúnjẹ gidi jẹ lójó máa ṣe rú ní òjò lọ́lẹ̀ bá sùmọ́tò bá wà níbí tọ́lọ̀ ti ní gbogbo ẹ̀ ò pé ẹ̀ rí nísìn ní ọ̀gá wa nísìn tí o kọ́lọ̀ wọlé àtúbí rẹ̀ kọ́ sànù wa o bẹ́ẹ̀ yẹn bá wo ti ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí subhanallah even in education ka backwardness gbà tí o sí facilities kò sí ọ wàá pàdé mo pàdé ọmọ èké kan afẹ́ ṣe hajizu kí lórúkọ rẹ̀ ń jẹ́ kíni kíni tẹ́tíkẹ́rà tíkẹ́ẹ̀tì wa déètì tó wà ń bẹ̀ abẹ́sẹ̀ hajjú ẹ̀ pé kó kó padà síwájú láti tètè padà àwa lọ sí ọ̀dọ̀ àwọn airline tá a ti ṣe kínní ní Saudi ibẹ̀ làwa dúró sí ọmọ kan wá wọlé ọmọ òun ọjọ́ orí ọmọ yẹn kò lè ju bí ọmọ ọdún márùn lọ kò ju báyìí lọ kò lè ju bẹ́ẹ̀ lọ ọdún owó bá kàbẹ̀ tí yóò tún mọ̀ pọ́ mi kìlọ̀ mọ́ yẹn bámu yẹn ti wọlé gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àti àti kò salamu aleykum kẹfà halikum múna ah, irú ọwọ́ ọmọ akọ̀ ń kò lórí irú ọwọ́ múna kẹfà halikum múna ọwọ́ múna fẹ́ẹ́n mi náà múna ana mi nàìjíríà nàìjíríà nàìjíríà mi afirika afirika kúrò tó náà. نيجيريا أنا قرأت نيجيريا ما شاء الله نيجيريا غانا كاميرون أمدومان bó ṣe kúrò bẹ́ẹ̀ tán ó tún lọ bá àwọn tó wà níbi kíní gáńtà tó ń ṣe kíní kan bó salamu alaykum ya akhi kayfa halukum المتعلقة بتعشيرة وتذكرة و يعني بالله خطوط جوية <laughs> ما هو ما يقولوا شيء ما بوبو ما أعرف كم يقول ما بي ǹdẹ̀ má rí bẹ́ẹ̀ bá rí bá rí bá rọmọ mẹ̀kúnnù gan ní shoprite bí àyẹ̀nù pé ah, ah kí lẹ wá sí ah, ah kí lẹ bá dé kí ni kí ló kí ló sí <laughs> wọ́n ní ah, kí ni pàlàpàlà kí lẹ bá dé gbogbo <laughs> hurrimat alayna tayyibat hurrimat alayna at gbogbo àwọn nǹkan amáyédẹrùn wọ́n sọ di asọdàrà mọ̀mọ́ lọ́wọ́ àwa náà wá àwa tàka yáfa pẹ̀lú àwọn nǹkan yẹn so tọ́ bá gbé fún wa gan kò wá máa láàmọ́ kọ́lọ́n wọlé àti obìnrin ẹ̀kọ́ sànù wa o so tó bá wá rí bẹ́ẹ̀ má bànújẹ́ ló ti yé tiwa làlìjẹ́ náà kó sọ wá lọ́mọ àlìjẹ́nà so kò ní ìdíkọ́ ọ̀bànújẹ́ ẹ jẹ́ ká gbà fọlọ́ ká máa sin lọ́hùn so arábìnrin yìí kanat ibi tá a ti lọ oní alukumama táwa sọdá sọdún hmm? takumul masjida obìnrin yìí alukumama ibẹ̀ náà ti fa takumu. Eh? takumu kọma yakumu takumu minal kumama so atara kumama náà ti fa mímú kumama kúrò. ẹ dákun àwọn obìnrin tó ń ṣàròyé ẹni tó bá láyò rèé kó bọ́ síta o. inna muratan sauda obìnrin yìí jẹ́ ni dúdú kanet takumul masjida ima iṣẹ́ rẹ̀ ni kanet ayé ta'awadet aladalik in tó ń máa ń ṣe bìdẹ̀ ìmúma ní gbogbo ìgbà ima tún masáàsì ṣe ẹ wo nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ pampasi lọ́n sọ sínú mọ́tálásí tó tú pampasi ọmọ rẹ ó mú wa láti ilé ọ wà sọ sínú mọ́tàlásí kì í sọ̀rọ̀ àwàdà o obìnrin yẹn tí wọ́n mọ òun mọ̀ pé kánẹ́t takumul masjid ọmọ ń tún mọ́tàlásí ṣe máa gbá mọ́tàlásí kì í fẹ́ rí dọ̀tí kankan níbẹ̀ àwòṣàbàn imam àfọwọ́ uh, Abu Hurairah ó ṣe ṣak lórí ọ̀rọ̀ yẹn pé àbí bó ń ṣe gbọ́ àbí ọ̀dọ́mọkùnrin kan eh, obìnrin kan àbọ̀dọ́mọkùnrin kan fàfàkọ́dà rasulillah sallallahu alayhi wa sallam anabi ò bá rí obìnrin yẹn anabi bá sàfẹ́ kú ẹ anabi ha àmọ́ gbúrò obìnrin yìí mọ́ fasa ala anha aw anhu anabi bá béèrè wípé ẹni báyìí lámọ́rin tí màá gbá mọ́sálásí ń kọ́ fàkọ́ọ̀lù mẹ́ẹ̀t àwọn sábẹ́ nìyẹn ó ti kú kọ́l anabini afala kuntum adaitumuni anabini ẹ ṣe ẹ ṣe tami lólobó ìpọjá yẹn láyé ẹ ṣe tẹ tami lólobó pé o ti kú fàkà ànà òmùsọ̀gàrù àmúraha àwọn sàbẹ̀ àwọn wòrán àwọn olódìbẹ̀ nígbà tá a bá sọ pé nìkan kú èèyàn ńlá láàmú sọ pé àwa torí ẹ wọ́n wọ́n wọ́n àlámọ̀rí ẹni yẹn kéré tayọ kánsẹsẹ lọmọ sọfà nàbì pé irú ẹni báyẹn kú lójú àwọn sàbí fàkànnà òmùsọgàrù amúrọ̀hà ìgbè kìí ṣe pé àfẹ́ sọ ọbẹ̀ tí à ń wò pé irú ẹni yẹn tó kú yẹn àlè ṣẹ̀ṣẹ̀ máa lọ bá nàbì pé yẹn kú lákòójúwe ẹnìkan tó ṣe wípé bíi bíi dìndìnrín kan ní tí máa jókòó mọ́tàlá máa dàtọ́ lẹ́nu báyìí ọwọ́ ajá láyé wọn á ní pé ah ẹ lọ ẹ lọ pè wa wọn kírun sí la ẹ dákun ẹ ìjà kírun ṣe ẹ sẹ́yìn kí bá ṣe ṣe nìyẹn báyìí fíìlì nìyẹn kò dẹ̀ rí bẹ́ẹ̀ ó lè lápọ̀nlé lọ́dọ̀ ọlọ́run ju ẹni tẹ́ ẹ lọ gbésùdẹ́ èsì wá fún sọ́gẹ̀rù káànàhùn sọ́gẹ̀rù amúraha àfi bí ẹni pé àwọn sàbẹ wọn fojú kéré àlámọ̀rí ẹni yẹn pé àwọn káwọn mọ̀ dànábì láàmú ṣe irú ẹni yẹn láàlọ́ pànábì sí. Si fakọ́ọ̀lù anábì ní tó bá rí bẹ́ẹ̀ dùlù ní alẹ́ àkọ́bìrì ẹ júwe ibi tẹ́ ẹ sin sí fún mi sàárì rẹ̀ fàdàlù wọn bá júwe bẹ̀ fànàbì fasọ́là alẹ́ ìhà anábì sì lọ kírun sí làǹbẹ̀ thumma qala anábì wa ni inna hadhihi al-qubura mamlu'atu dhulma dhulmatan ala ahliha anábì ní sẹ́yìn rí ibi tẹ́ ẹ sin obìnrin yìí sí kùbúrú yẹn mọ́nà makbara ìtẹ́ tẹ̀sìn obìnrin yìí sí mamlu atun zulmatan ala ahaliya ó kún fún òkùnkùn àwọn tí ń bẹ ń bẹ gbogbo àwọn tó ń bẹ nínú tẹ́ yìí tẹ́ òkúta sísí bíi sàárè wọn kún fún òkùn ni ṣùgbọ́n wa inna Allah ta'ala yunawwiruha lahum bisolati alayhim láti sìn ín lọ ọlọ́run sì ti tàn mọ́lẹ̀ sí gbogbo sàárè tó wà ń bíi látara ìrun mi tí mo kí níbí tí mo kí sẹ́ni tán síbí la òkú kan ó sì kórìíre ran gbogbo àwọn ètò àwọn bẹ mutafakun alẹ. kaulu takumu ayé bifati itai wàdúmilkaf wọ́n máa ma sọ báyẹn kọ́ ọ ma sọ pé tukumu torí pé kò sí bẹ́ẹ̀ lè mi ò sì lè pè ó lè ní tikumu ó lè ní tukumu ó wà bifati ita ta takumu wà dọ́mìl kọ́f ayé taknusu àwọn gàrọ́ ibùl hadith nìyẹn bimaana taknusu wàlùkùmámàtú alkunasa ń tá a máa gbá tó dọ̀tí ilẹ̀ tá a máa gbá kúrò wà á bẹ́ẹ̀ tùmúni bimadil hamsa ayé àlámtùmúni ẹ̀ ẹ mú detí gbọ́ kẹ́ ẹ jẹ́ mọ̀ sí hadithi yìí àwọn fawaid ó pọ̀ ń bẹ̀ tá a lè tún rí mú jáde yàtọ̀ sí ẹni tí ìmáàmù Nawawi tí wọ́n lò fún lábẹ́ báàbù tí wọ́n fi tó gbé ní tá fẹ́ lò fún lábẹ́ báàbù yìí náà màálù shahid imra'atan sauda ẹ fàkànnà um sọ̀gàrú amraha ìyẹn ni màálù shahid sùmọ́tà bá wò àkọ́kọ́ ni wípé àwọn obìnrin láyé ànábì sallallahu alayhi wa sallam gan àwọn èèyàn kan tán mọ́ lákòólé kan kí mọ́sálásí mọ́ mọ́ orú obìnrin ní ìsìnkò sẹ́ni tó gbéṣẹ́ yẹn fún òun fún rẹ̀ òun ló ní azimu pé gbogbo ìgbà tí ìdọ̀tí bá ti wà mọ́sálásí màá mọ́ tún ṣe ẹ wá lọ rántí o kò sí táìlì láyé ànábì o kò sí táìlì ilẹ̀ ẹlẹ̀ òun náà ni kẹ́ẹ̀bà lè wuṣẹ́ tí ó mọ̀ ilẹ̀ lẹ̀ ni táìsì sìn yà ìdọ̀tí tètè fojú hàn èyí ò rí ọwọ́ kan lèyàn gbà kó bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà yẹn ẹ wo wuṣẹ́ tí máa ń ṣe pẹ̀lú àníyàn fẹ́ gba lára lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì inú ẹ̀kọ́ tá a rí mú wá ń bẹ̀ onípa anabi sallallahu alayhi wa sallam anabi yẹn fojú rẹ̀ nà ẹnìkankan anabi má béèrè tí ò bá rí yàn yóò béèrè sọ eléyìí náà ẹ̀kọ́ jẹ́kọ̀ọ́ ìwọ́tọ̀ tó já ṣáájú àwọn èèyàn ńláńlá lọ mọ́ béèrè ṣùgbọ́n àwọn tó bá dàbẹ́ ni pé wọn ò ní àsúnsí láwùjọ ẹni àmọ̀rí ìbá kú ni kò sí ìtọ́kàn pẹ̀lú tí wọn ò ní béèrè wọn kò sí ní tó burú kéèyàn ó jẹ́ odidi ìmáàmù ìlú kán wá ní ẹnìkan sick kódà kẹ́niyẹn yẹpẹrẹ kéèyàn ó sì lọ kí nílé yóò yà lẹ́nu pé ah, ah ẹ sì wá kí bẹ́ẹ̀ ni mo wá sálámà sí mo wá sì sí yàrá mo wá sì ẹ̀yà ẹ̀dẹ́tún mọ́rẹ́tì ìyẹn ẹ jẹ́ ká gbìyànjú ká dì mọ́wọ́ ká má fojú rénà ẹnìkankan tó bá ń bẹ ní sàkání anabi sallallahu alayhi wa sallam anabi orobìnrin yìí anabi dẹ̀ béèrè sallallahu alayhi wa sallam ìyẹn jẹ́ ìṣesí anabi tí wọ́n mọ̀ mọ́ anabi sallallahu alayhi wa sallam anabi ó béèrè ẹni yẹn tá anabi ò bá tiri sòkè yẹn náà jẹ́ kọ́ fún wa ẹlòmíín wa ń bẹ ẹni tó gbọ́n jọ ń ríra lójoojúmọ́ kò sì rí fódìdí oṣù kan kò sì béèrè ẹ̀ eléyìí kò sí nínú sunna anabi sallallahu alayhi wa sallam bákan náà nínú àwọn ẹ̀kọ́ tá a tún rí mú bẹ́ẹ̀ òun náà ni wípé anabi sallallahu alayhi wa alayhi wa sallam fíkìw kan arimújáde ń bẹ̀ òun náà ni pé tá a bá ti sìnkú tá a ti gbé sínú sàárè a tún lè kírun sí la dákòjúwe onítọ̀ wọn gbúdọ̀ sin bàbá rẹ o kánjú òde gbàtọ̀ ń bọ̀ ẹ bá kó sínú hold up ní rìdíìmù wọ́n á dúró dúró dúró dúró dúró ah ẹ dákun ẹja sin tọ́ ọ bá gbọ́ fíkìú yìí ò ní kí wọ́n sin tá a bá sin tọ́ ọ bá fẹ́ kírun náà bọ́n ṣe sin òun ò lè kírun àwọn àtàwọn tẹ́jọ déhùn ẹ lè kírun náà sí níbi sáré rẹ̀ ìdí nìyẹn tá a fi lè mọ̀ wípé sọ̀láàtù jànáza ìnámà súnmìyà ti sọ̀láàtù tàjàwùzàn wọ́n kà pé ní sọ̀láàtì ni kì í ṣe irun gàgà ni torí pé tó bá irun ni wàtàrà tàrà ti àlẹ́ àkàmù sọ̀lá tí ìdájọ́ ọ̀run bá tọ́ba tọ́ba sẹ́wò máa la a lè kírun níbi sàárè nítẹ́ ǹjẹ́ ìfìlẹ̀ mọ̀ wípé a kàn pé ní sọ̀láàtù lè jànáza ni kì í ṣe irun gangan ìnáma súnmìyà ti sọ̀láàtù tajawuzan a kàn pé bẹ́ẹ̀ ni torí pé kò ní rúkú inú. No? kò dẹ̀ ní sujud náà ó ní sálámà o. so látara àdé eléyìí ìṣesí anabi sallallahu alayhi wa sallam yìí ó jẹ́ ká mọ̀ wípé kì í ṣe sọ́lá gan ni torí pé ní ìtẹ́ lànàbi sallallahu anabi kì í sóbìnrin yẹn la ó ń bẹnu àwọn olùmẹ̀sìn tí wọ́n ní ṣé a lè máa kírun sókùlà nígbàdégbà àwọn kan kí àwọn kan tó kí àwọn tó kí wọn níbẹ̀ ni nínú àwọn èrè tí wọ́n máa ń lò lélẹ̀ ṣùgbọ́n àwọn àfáà mi mú wá wípé tí ò bá nídìí ká má sọ dèrè eléyìí náà tún dé wọ́n kírun sí la àwọn eléyìí náà tún dé wọ́n tí ò bá nídìí. anabi sallallahu alayhi wa alayhi wa sallam nínú àwọn ẹ̀kọ́ tá a rí mú bíi a rí àǹfààní kan máa sìnkú sí tẹ́ ẹ rí i pé obìnrin tá sin sí tẹ̀hún lànàbí fi ṣe lọ sí tẹ̀hún ìgbà náà bí wàá kírun sí obìnrin yẹn la sallallahu alayhi wa sallam irun tànàbí kí sóbìnrin yẹn la ó nà wára gbogbo òkú sàárè gbogbo òkú tó ń sin síbẹ̀ hùn obìnrin yẹn kórìíre bá àwọn tó wà ń bẹ̀ tó bá yẹ pé nu yàrá ni wọ́n sin obìnrin òun sí ni ànábì ò ní wá lọ́nu yàrá bánábì bá sì lọ àdúrà àti ìrun dánábì kì í sí torí pé níbí yìí fasọ́là àlẹ́ ìhá ìtumọ̀ pánábì kírun sí la ó tún lè túmọ̀ pé ànábì ṣàdúrà fún ṣùgbọ́n ìtọ́wọ́ akọ́rù náà ní irun ànábì kírun sí la tòtí nínú irun yẹn náà dẹ̀ ní asọ́lá àdúrà òun ni náà pè ní sọ́lá tùlìjà náà sá àìdùn àwòlìjà náà zà ní àdúrà làwọn ṣe ń bẹ́ẹ̀ ìtọ́kàn fi jọ̀run náà ni takbir Allahu Akbar Allahu Akbar tá à so latara àdéhélé yìí ó sọ oore àti àǹfààní tó ń bẹ níbi kíni o tó ń bẹ níbi ìrun àkásìn òkú sí sí ìtẹ́ wàhánihu kọ́ọ̀l látọ̀dọ̀ Abu Hurairah bákan náà ó Rasulullah sallallahu alayhi wa sallam anabi ti ka àti kí ọlọ́ba ń bẹ fún tún sọ báyìí pé rúbà ash athamadi fún embil abewab law aqsama ala Allahi la abarra rawahu muslim òjíṣẹ́ ọlọ́run ọba sọ wípé rúbà ash ath mélòó mélòó lẹ́ni tó ṣe wípé irun ti ta kókó mọ́ lórí látara ìrìn àjò ọjọ́ pípẹ́ tí ò ráàyè rí kóòbù yarun madifu embil abewab tó bá fẹ́ sílẹ̀kùn tá a gbálẹ̀kùn mọ́ lọ́wọ́ bọ́ta tẹ̀ pẹ́ tó bá kalẹ̀kùn ẹ̀yin ẹ̀ bisimilá bisimilá tá a ní gbálẹ̀kùn mọ̀dìfọ́ òǹbẹ̀lẹ̀ àbúwá tí kò lè kalẹ̀kùn kéèyàn ò sílẹ̀kùn ànábì ní mélòó mélòó nírú àwọn èèyàn báyẹn tó jẹ́ pé làwọn aksama alọ́lá tó bá tọrọ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run mo fẹ́ nǹkan báyìí la abara ọlọ́run ó ṣe nǹkan yẹn bó àmọ́ lọ́dọ̀ ọlọ́run ó jẹ́ púpọ̀ àwọn sufi máa ń lo àwọn àdìsí báyìí wọn ò ní àwọn wòlíì ọlọ́run mi bẹ̀rẹ̀ pé makọ́ọ̀mọ̀ majnun makama majnun náà wà ẹ̀yin lẹ́yìn ọmọ pé wọ́n ń wèrè ṣùgbọ́n wàlíì ọlọ́run ni wọ́n kì í so eré ọ̀tọ́ ka sí o anabi ọ̀sọ́ pé rúbà majnun ní anabi ọ̀sọ́ bẹ́ẹ̀ rúbà ashaf mélòó mélòó lẹ́yìn tó yẹ pé irun orí ẹ̀ ó ti kún kìnnáyàtàn عن شدة الفقر والبؤس أوني كوني سوزي كوني مدفوع بالأبواب كي سنتي قلكم تما شلكم لا يعجبني منظره هذا رجل يعني من فعلي لو أقسم على الله لا أبرأ tó bá sì gbé nǹkan kan síwájú ọlọ́run la abarra ọlọ́run ó jẹ́ pẹ́ pẹ̀lú tó sọ yẹn gbà mí máa ń ṣẹlẹ̀ ata aláwọ̀ funfun gbà mí ọ̀fẹ́ tó sáfù lẹ́gbẹ̀ẹ́ lómi kò sì ní bẹ́ẹ̀ fẹsẹ̀ kàn ọ́ bẹ́ẹ̀ kí dúdú ẹsẹ̀ rẹ mọ̀ yí ẹsẹ̀ rẹ so gbogbo àwọn nǹkan yìí ó yẹ tá a bá ti ń kà ká máa lọ inshallah adadu níbi àdìsí eléyìí wa ni usamata. رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال قمت على باب الجنة النبي صلى الله عليه وسلم نقول مدرو نينو الجنة فإذا عامة من دخلها المساكين ọlọ́run fi hàn mí àwọn tó pọ̀ am ayi mu'zam aw akthar ọ̀gọ̀rọ̀ àwọn tí ń wọnú àlùjànnà tí mò ń rí o almasakin àwọn tí ò ní aláìní láyé ń bí àwọn náà ń wọlé kólówó tiẹ̀ tó wọlé àwọn èèyàn náà sàn wọ̀bẹ̀ náà wọ̀bẹ̀ náà wọ̀bẹ̀. wa ashabul jaddi mahbusun àwọn tí wọ́n nífàn lẹ́ẹ̀kan náà mahbusun wọ́n dá wọn dúró gẹ́rọ anna ashaban nar bó jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ ọmọ náà kọ̀dí umira bí imila náà wọ́n kulẹ̀ tí ní káwọn wọ náà àwọn tí wọ́n dá dúró yẹn nínú olówó yẹn kì í ṣe pé wọ́n fẹ́ wọ náà o sotiye wọ́n wà lìjẹ́nà náà o bẹ́ẹ̀tì àwọn tí ó kọ́kọ́ wọlé àwọn aláìní ni gẹ́rẹ́ ani asọ́ábẹ̀ náà bó tilẹ̀ jẹ́ pé àwọn tí ó wọ náà ti wọn kọ̀dí umira bí yim ilẹ̀ náà wọ́n ti pàṣẹ kán káwọn wọ náà wàkúmtù alábàbí náà anábì ni mo dúró níbi ẹnu ọ̀nà náà ọlọ́run fi hàn mí ń bẹ̀ fàyídà àmàtú mọ̀ndàkọ́lá ha ànìsà ọlọ́run kò sọ wá ń bẹ̀. àwọn tó pọ̀ nínú àwọn tó wọ̀ náà àwọn obìnrin ni o mutafakun ali so hadithi yìí ó ń bẹ nínú àwọn salaf lóbìnrin tó bá ti kà á yóò sì sun ẹkún tílẹ̀ òfin máa. kí ló fi dáhùn lójú pò náà níjọ kaba yìí nínú àwọn ọmọ náà lóbìnrin so ìdí yìí tó fi jẹ́ pé ẹ̀yin obìnrin ó dọ̀wọ́ yín o ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn bẹ tó yẹ pé ẹ̀ṣẹ̀ ni tẹ́ ẹ̀ máa ṣe ṣùgbọ́n tẹ́ ẹ̀ máa fojú fò tẹ́ ẹ̀ ní kàlẹ́sẹ̀ bìlẹ̀ tàṣẹ wípé ẹ̀ tùbá ó fẹ́ẹ̀ mọ̀ sí obìnrin tí èyí sọ fọ́kọ rẹ̀ pé kí ni ìwúlò ẹ̀ pé mi ò ráǹfààní kankan lára ẹ̀ ó fẹ́ẹ̀ mọ̀ sí obìnrin tí ì sọ láì yọ ẹni tẹ́sí yé lẹ̀ gbogbo ẹni tí bá ń jọkọ kó kó ronú sọ̀rọ̀ ó fẹ́ẹ̀ mọ̀ bí ọba sọ sọ̀rọ̀ àhátán yóò sọ kìnàyàtà ọkùnrin náà wàá rò pé sọdà kọrọ sọ ọtọ lànà bí sọ kí lọ já máa kí ló ṣe kí ló ṣe náà ẹnu pọ̀ ń jọkọ̀ gan iṣẹ́ kan nìyẹn ọkọ rẹ ń kọ́ àwọn náà jókòó yìí ẹ̀yin ò nìkan ó tó ẹ àkàpà fìlà mọ́rí àkàpà àmọ́ ìnànà tó ẹ ara àwọn èèbó táwọn yàrá máa ń sọ ni. in and out Kini in and out ẹ àmọ́ in and out so ẹ̀yin obìnrin ẹ bẹ̀rù obìnrin mi àfúnlẹ̀ mọ ọkọ lérí pé ọkọ fẹ́ sí ìyàwó kejì yóò sì fúnlẹ̀ ẹ ṣèbí bí ẹ balẹ̀ ló ń ronú ìyàwó bá so ọ gbàgbé pé ọ fẹ́ fẹ́ ìyàwó mi alákòjú obìnrin lórí pé ọkọ ṣe ìyàwó kejì ó sì lọ pe tọ́ọ̀gì wọlé tọ́ọ̀gì yẹn sùn ó ti sá pamọ́ sínú ilé lóru ìgbà tí ọkọ súnmọ́ wọ́n jọ láṣepọ̀ pẹ̀lú ọkọ ẹ̀ ọkọ tún jẹ ọkọ sùn ìgbà tó dé pòrun ti wọ ọkọ lára lọ́wọ́ lọ pe tọ́ọ̀gì yẹn wá bí astọ̀ lẹ́ni yẹn sá pamọ́ òun náà ló fẹ́ ni yẹn pamọ́ síbẹ̀ ọwọ́ aníṣẹ́ tó ń fẹ́ bẹ̀ ni pé kó gbọ̀ bẹ́ẹ̀ òun ọ̀ dà pílò bọ̀kọ̀ lójú kó gun níkùn wọ́n sì pa kéèsì yẹn sì ń bẹ ní lọ́sọ̀gbọ́ ń sìn recent kìíní ni wọ́n ní kí ló ṣe ọkọ fẹ́yàwó kejì ẹ̀yin obìnrin ẹ bẹ̀rù ọlọ́ obìnrin míì yóò kó ọkọ rẹ̀ sí dààmú ọ̀rẹ́ wa kan bẹ ó ń dráìfù lọ fún rẹ̀ ló sì yà kó lójú títì tí ń morí lọ nugbó ah ìgbà tọkọ wa gbá kíní kan tó dúró náà pé kí ló ṣe àwọn àgbẹ̀ ah kò sí ọkọ̀ kankan tí ń bọ̀ ọkàn ìsílẹ̀ náà lọ tọ́ọ̀n kì í ṣe pé nàtà rò pé pé wàhálà tíyàwó òun fún un nínú ilé òun lòun ń rò tẹ́pọ́lọ̀ ń kárí ara pé yóò bá bẹ́ẹ̀ lọ́nà ni bí ó ṣe lọ́nà ni ẹ̀yin obìnrin ẹ bẹ̀rù ọlọ́run ẹ páyà ọlọ́run àwọn ọkọ yín jannatukum wa narukum àlìjẹ́nà yín ànábì sọ bẹ́ẹ̀ anabi ni innahu jannatuki wa naruki bẹ́ẹ̀ bá fẹ́ wà àlìjánná níbi yẹ pé kìnnì kankan o ìwọ̀n bá nǹkan díẹ̀ náà lẹ́ṣe tẹ́ bá ti ṣe tọ́lọ́hún ọkọ̀ yín lóko ìdá sọ́ọ̀mẹ̀t ìdá sọ́ọ̀lẹ̀tì mọ́ràtù kọ̀mṣáà wà sọ́ọ̀mẹ̀t ṣàhárọ́à wà àtọ́ àti zẹ́wọ̀jà. jẹ́ kí ọkùnrin ó ṣàdúrà fún ọ kó sì gbàgbé àdúrà sí ọ̀la ọkọ rẹ̀ kó gbàgbé àti ṣàdúrà fúnra rẹ̀ gan ẹ̀kígbà mi máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn àfáà mi ń bẹ wọ́n ó ṣàdúrà fọmọ kí wọn wọ́n ó sì gbàgbé ọmọ tán bí gan wọ́n ó ṣe àdúrà fún débi pé wọn ò ní rántí ṣàdúrà fọmọ tiwọn gan tí wọ́n bí jẹ́ kọ́kọ́ rẹ̀ ó finú tọkàntọkàn ṣàdúrà fún ọ débi pé yọ gbàgbé ara ẹ̀ gan níbi títí ṣàdúrà fún ọ gbẹ̀tẹ̀ yín ẹ ṣe ọ̀rọ̀ i love you i love you ní máa bí o ìṣesí ẹ̀ bó o bá ṣe fi nǹkan rọ ọkọ lọ́rùn sí bó o bá ṣe dóńdó kójúmọ́ tì í tó o bá ṣe dóńdó kọ́mọ́ yẹ̀yẹ́ ẹlòmíín bẹ ọkọ rẹ ti dẹlẹ́yà lọ́dọ̀ àwọn fámìlì ẹ̀ tọkọ bá débẹ̀ gbogbo ti lọ sọ àìdáńpọkọ yẹn lọ́wọ́ ẹgbẹ́ wọn àti rí àbúrò ọkọ àbúrò ìyàwó tó ń múra àjà tó fẹ́ na ọkọ àti ẹ̀ eléyìí ò jẹ́lẹ́ àwa la lọ parí ìjà wọn bí wọ́n máa jẹ ìyá ọkọ àǹtí ẹ̀ àǹtí ẹ̀ náà ni pé kò ní tó ṣe kò ní tó ṣe kó tó di pé ó tọ́ sí yà. èyí ń ẹlẹ́ẹ̀kejì kathratu zina fil mujtama sababuhu sababuha an-nisa tán bá ní zina pọ̀ ń bì kan àwọn obìnrin ló fà ọkùnrin míì kò rán kan zina kì í ronú zina gan ṣùgbọ́n obìnrin àwọn ni wọ́n sì dìúsẹ̀ ìmọ̀ níbi tabarruj fífi ọ̀ṣọ́ hàn ẹni tí ò lo ní kọ́ọ̀bù tí ń tọ́tẹ̀ mutabarrija tabarruju nìyẹn wàlá tabarrujna tabarrujal jahiliyatil ula ẹ má ṣe tabarruj gẹ́gẹ́ bíi tìgbà ìmọ̀ká àkọ́kọ́ àwọn obìnrin wọn ní bàyà àná nàbí sallallahu alayhi wa sallam àwa gba béyà lọ́wọ́ ànábì nínú nǹkan tá a sọ allah yasirikna allah yushirikna allah nushirikna allah nushirik billah pé a gbúdọ̀ ṣẹbọ pẹ̀lú ọlọ́run wàlà nasirik wàlà nazni a gbúdọ̀ ṣe zina wàlà natabaraj ẹ wo tí wọ́n to tabaraj jùmọ̀ zina sirqa. والتبرج ما معنى التبرج إظهار المرأة إظهار المرأة محاسنها ومفاتنها kóbìnrin máa ṣàfihàn ọ̀ṣọ́ ẹ̀ àbí kó máa rin ìrìn dágọ̀jọ́ ìrìn ọkùnrin wò mí kódà ẹlòmíì ló nìkan ṣùgbọ́n bí ṣe ń rìn ìrìn ọkùnrin wò mí ni bí ṣe ń sọ̀rọ̀ ọkùnrin wò bí òun lọ́rọ̀ so ló pọ̀ wáàsí ẹbojú ló pọ̀ àdáàbù kò sí mọ́ àsọ̀rọ̀ ẹni tí ń bojú ti ń yọwọ́ lẹ̀ sí ojú yẹn náà nígbà máa gba ẹ mẹlẹ ẹ pupa ẹni ló sì mọ̀ ẹ bóun ìyẹn fi plus two four náà ni jẹ ẹ mọ wàá jọ yọ ọ lẹ́nu o lè délẹ̀ Lárúbáwá kó o rí kan yọ ọ jáde ìyẹn ṣe dẹ̀líl ìyẹn ṣe dẹ̀líl tó ti yé ìyàwó Aisha radiyallahu anha àbínú ẹgbàá wa tánàbí sallallahu alaihi wasallam ní àwọn obìnrin tí wọ́n bá wà ní ihram la talbasu anìkọ́ọ̀bá wàlẹ́kọ́fàzẹ́yìn ànábì ní obìnrin tí wọ́n bá ti wà nínú ara mi wọn kì í lo nìkọ́ọ̀bù bẹ́ẹ̀ sì ni wọ́n lo kọ́fàzẹ́yìn ìbọ̀wọ́ méjèèjì afa sheikh islam bin taymiya rahimahullah wọ́n ní ìtumọ̀ ẹ̀ nígbà jẹ́ wípé tí wọn ò bá sí ní ihram wọn ò ṣe kí ni o wọn lò nìkọ́ wọn lò kọ́fàzẹ́yìn bójú ẹ̀yẹ lílo nìkọ́ọ̀bù obìnrin tí ń ṣe ihram ìyàtọ̀ ń bẹ isdal isdal wọ́n ṣe isdal ìtumọ̀ ẹ̀ ni pé aṣọ yóò gbúdọ̀ lẹ̀ mọ́ ojú báyìí ni kì í ṣe pé ńgbà tó bá wà lọ ṣe hajj àbọ̀ lọ ṣe kí ni ìyàwó rẹ̀ gbọ́ àwọn ọ̀rẹ́ tó tẹ̀lé ọlọ́run ah àṣojú ẹlẹ́yà yín ń rárá yóò lò ní kọ́ọ̀bù yẹn bẹ̀t níbi tẹ́ bá ti fẹ́ gbé ara mi wọ́n máa ń ta fìlà kan bíi face cap báyìí yóò ní tonsol báyìí kò ní ní orí o yóò ní kíní kan òun làwọn obìnrin ó lò wọ́n wà lò ní kọ́ọ̀bù so kíní yẹn face cap ìtọ́jọ́sọ́wájú yẹn yóò ti kí ni yẹn síwájú kò nílé yóò lẹ̀ mójú yẹn so àṣàlàyé yẹn fún wọn ọdún kan ọ̀rẹ́ wa kan ìyàwó ẹ̀ lọ àjì lóńdó ṣe jì bíi ni ẹlẹ́yà ẹ mà jọ kí ni yẹn dáhà ti dé kí ni ṣèlérí wọn ní obìnrin obìnrin gbẹnu ẹ̀sán ta ló sọ bẹ́ẹ̀ mo ní òórì òòlù nìkan dáa òòlù dáadáa lọ tó o bá ti òórì bó o sì lò òórì mbẹ tó wá kàdà nítorí wípé ẹni tí ó lóun bojú ìwọ gan ni ṣètọ́ọ̀nù ní kí wọ́n wò jù ṣètọ́ọ̀nù ọmọdé pé ẹ ẹ tíra láti mọ̀ kí ló bọ̀ gan ẹni tí ò bójú gan ti ń lọ àwọn ẹ lè má rí wọn lè má wò ṣùgbọ́n ṣètọ́ọ̀nù ọmọdé máa pé ẹ jẹ́ kí wọ́n ẹ já tiẹ̀ ká máa sọ bóyá yóò ṣí nǹkan kan lẹ́yìn ìjọ kan níjọ kan lọ́ba lọ́ba yóò gbọ́ wọ́n ní tọwọ́ ìfipọ́n báyìí ojú yẹn náà máa pọ́n wọ́n wà mọ́ dẹ́dẹ́ níjọ́ tí atẹ́gùn ó fẹ́ àbí tẹ́ pé òun náà ó ṣe àbí nǹkan tó náà bá tún wá jẹ́ mùtàbáríjà yóò àmọ́ yóò mọ̀ yóò mọ̀ ṣèṣe kó fi ọ̀ṣọ́ yẹn kó fi hàn kó fi o hmm? bó padà wà yóò kọ́ lọ sọ ń bẹ̀ bákan náà ẹ mọ́ láhùn tó gbà táwọn ẹbí sọ ọ̀rọ̀ yìí ànábì ní ẹ̀yin obìnrin ẹ máa ṣe sọ́dákọ́ o inni ra'aytu aktharakunna ẹ́ ahlan nar mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ yín ọmọ náà ni o ẹ máa tọrọ istighfar ẹ dẹ̀ máa sọ́dákọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin máa ń láhùn obìnrin yóò ní sẹ̀kẹ̀ dùgbò owó lọ́ba yóò máa pèsè ẹ̀ pé tí ò ní kankan abagba fisẹ bi la ni ah inshallah èmi náà four hundred naira lẹ subhanallah subhanallah ọkùnrin mi ò sì lówó lọ́wọ́ yóò fi two thousand naira lẹ ọkùnrin ni ó sì tún gbọ́ bùkátà ọmọ jẹ ìyàwó jẹ o ṣùgbọ́n èyí tó ń di pamọ́ yẹn sọ́mọ ló fi ń bọ́ ni àbí wo sukú ọmọ ló fi ń san àbí bùkátà wo ló fi ń gbọ́ àti lè ná sójú ọ̀nà ọlọ́run kọ́dà obìnrin ẹgbẹ́ rẹ̀ ó mọ ráhùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé òun ò tí ì jẹ ibi ń pa òun kò sówó ọkùnrin ó sì tún mú jáde ọkùnrin ní ó sanwó sukú ọmọ ní ó sanwó ilé òní ọgbọ̀n tẹ̀jẹ̀ òní ẹgbọ̀n nínú tó tún níyẹn yàtọ̀ dẹkùn ẹ̀rí tá a bá fẹ́ rí ìṣòwò ní tọ̀dọ̀ ọkùnrin ní ọ̀pọ̀ àbúrò ni àbí àṣe kádínàwó tọkùnrin ní ọ̀pọ̀ bẹ́ẹ̀ sì ni obìnrin mi lówó lọ́wọ́ ju ọkùnrin tó wà ń bì lọ so bó ṣe máa ń rí nìyẹn ẹ̀yin obìnrin ẹ máa sọdá kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn masajidi ńláńlá mi bẹ̀ tán bá kọ́ tán wọ́n lè ní masjidu kìnnì kan Fatima tu bintu kìnnì kan obìnrin oní ògbówó yẹn kalẹ̀ njó wọ́ ronú yẹn rí láyé ronú ẹ̀ gbogbo ọmọ bíi mẹ́wàá tó bí ọ̀sánwó ọmọ skul kan rí ọkọ rẹ̀ náà ní ọ̀sánwó ẹ̀ wá lọ skul yẹn náà ẹjọ ọmọ òrukàn kan tó bá wà ń bì àbí ọmọ kan tó pé kì í rówó skul san gbogbo gbà ó lóbi inshàlá màá máa gbé bó ṣe làjì màá máa san bẹ́ẹ̀ ẹ̀ẹ́nì rẹ̀ nìkan tí ó sì bẹ́ẹ̀ náà ọ̀bẹ̀rẹ̀ ẹ̀ẹ́nì rí gbogbo ohun tí ń papọ̀ sálìjẹ́ náà yẹn náà nìyẹn ọkùnrin sọdákọ ọkùnrin ó ṣe ọkùnrin ó ṣe yóò ṣe ọkùnrin ó ṣe kì í ṣe pọkùnrin náà fi wara nítán tó tó sẹ́kù báyẹn so látara àdìẹ lẹ́yìn ẹ mọ̀ ìyá ahun ọlọ́run sọ fáwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ní wa wa aqimna salata wa atina zaka ẹ máa yọ zaka desperate pọlọ́wọ́n bá sọ pé wa qadna fi buyutikunna ẹ dúró lé ẹ fìdí mọ́lé síbẹ̀síbẹ̀ ọlọ́run wa atina zaka tí zaka bá wọ dúkìá yẹn yọ o ẹ máa yà wọn ẹ wòrò yìí yàwó Aisha radiyallahu anha yàwó Aisha níjọ́ kan àwọn ẹnìkan ní ìdìrànlọ́wọ́ ìyá Aisha sì lọ gbé ogun tó wà nílé wọn fáwọn yẹn wọn fáwọn yẹn ìgbà tó wá ku èyí tó sẹ́kù dàbínú tó sẹ́kù járí àtọ́ àlọ́dọ̀ ìyá aisha ni pé ah n tọ́ mọ̀ kú nu lémọ̀ ni ìyá aisha ni ah ọlọ́run ló kò dé sọ àtún àtún kú fáwọn yẹn náà ni hadi aisha tọrọ bá sì kọrọ ìyá aisha là á jọ ìyá aisha náà máa jowú ẹ ó ṣe jẹ́ pé yùn nìkan lẹ rí sọdá kọ̀ǹkọ́ ṣe ẹjọ́ ń bẹ̀ gbogbo àdìsí tó gbà ṣe ẹjọ́ ń bẹ̀ ń faroid ìmọ̀ ogún pínpín ìyàwó àìsà kọjú ojú ẹ kò ní yẹ tí a wò ọ̀rọ̀ tí a wò yọ ọmọ sọ lórí ni mo ṣe pin ní tẹ́niyàn gbà ní tẹ́niyàn gbà lélẹ̀ ẹ jọ ń bẹ̀rù àbí níbi owó lẹ ti jọ ọlọ́run kó sànù wa o so inshàlá nakifu una wasalaamu ala nabiyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanaka wa bihamdik ashhadu la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. والسلام عليكم ورحمة الله وبركاته